أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتوقف مدمرة وبسيء سسيء صباحة كهرة نيران فوا أبي لما بعليك ولا أقول قوى صباح أتسألوا لي أقول قسم أبعني جسفوا السلام عليكم يا رحمة الرحيم أقول قوى قيام بقبي ilẹ̀ eid tí a ní a fẹ́ lọ ní ọjọ́ sátọ̀dẹ̀ tí aráàbù ká fi sẹ́kàn bàbá ti kí sùúrù ìtàn insha Allah ta'ala a lè lọ lè wo aṣọ fún wa wọn tó bá ní àdá àti nǹkan tá a lè lò láti fi lè tún ibẹ̀ sí káwọn lọ́wọ́ ó wà pé tí agbára ọba kàtẹ́ bá náà láti látara sí ká kúrò mbẹ̀ tó bá jẹ́ pé ti abẹ́ àwọn tí ó wà sí ìtàkùn owó fún wọn ni ṣùgbọ́n kátà tí ìjọ débẹ̀ gbogbo àná tàjọ débẹ̀ ká lọ wò abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ nkúṣe ká dùgbà náà lọ. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ sábàkọ́ àwọn ọmọ wa ìyẹn Quran competition ta ní afẹ́fẹ́ ní on twenty three of this month. wọ́n pè é jọ́kejì yọta bá lọ sí ilẹ̀ èdè náà lọ́jọ́ yẹn. àti sọ fún wa pé kádàkùn ká gbìyànjú àwa ní tọ́lọ́mùbá ní abá rí láti lè fi kún àwọn ọmọlẹ́kẹ́ lọ́wọ́ fún price táwọn fún wọn ẹni tó bá lè mú price wá pẹ́kùn náà ló mú wá ni ó sì jẹ́ kó owó la fẹ́ mú wá nídàkùn ọjọ́ káyọ̀ tètè máa fi sọ́wọ́ ó tó di ọjọ́ yẹn ká lè mọ̀ bí a ó sì pín ẹ̀bùn náà fún àwọn ọmọ náà àbẹ̀lẹ́ òǹkọ́ lọ́n kojú ká ju ọjọ́ náà lọ. ní ìtẹ̀síwájú nínú àdìsí táwọn ń kà الحديث الثاني والثلاثون حديث دعوة كالاري هنا حديث ẹlẹ́ẹ̀kejìlélọ́gbọ̀n. عن عائشة رضي الله عنها قالت látọ̀dọ̀ ìyàwó aisha kọ́lọ̀n kọba ẹni sí wọn wọn ni kánà rasulullahi sallallahu alayhi wa sallam ó jẹ́ ìfèsì òjíṣẹ́ ńlá nabi wa muhammad sallallahu alayhi wa sallam ìdá àrọ́ọ̀dà sáfàrọ̀ tó bá dà ní àti ṣe ìrìn àjò tó bá travel tó sì fẹ́ mú lọ́wọ́ nínú àwọn ìyàwó ẹ̀ akọrọ ẹ bẹ́yìnà nìsa ìhì ànábi ó sì kúrò ẹ̀ kí là ń pè ní kúrò ẹ̀ bàbá wa tu wa nígbà téèyàn ṣe ìmúje ìyẹn ni bí kí ànábi ó mú bí pépà kọ́ wa kọ́ nǹkan kan sí ẹni tó bá ti mú nǹkan yẹn láàrin àwọn ìyàwó rẹ̀ òun ni ó tẹ̀lé òun lọ gẹ́gẹ́ bí ká sọ yìí pé láàrin àwọn ìyàwó bíi mẹ́fẹ̀ẹ́ tá ànábì ní ká ànábì wa kọ naam sọ́kan nu mẹ́fẹ̀ẹ̀sán nínú pípà tó kú lẹ̀ kó wa kọ láà sí gbogbo yòókù ìtumọ̀ naam yẹn ni pé yes láà ni pé no ẹni tó bá ti mú yes nínú gbogbo wọn àjẹpẹ́ òun ni ó ṣètìlẹ̀ o òun ni ó bá ànábì lọ láì ní sí ìwù bẹ́ẹ̀ wọn kálukú wọn náà ó rí gbàtà ànábì òsè ànábì àmà ṣe eléyìí òun ní ọ̀nà táwọn tí wọn láwọn máa ń ta àjọ tí wọn láwọn máa ń ṣe ó jẹ pé èrú máa bẹ́ẹ̀ bí wọ́n gbà mí o wọ́n máa wọ́pọ̀ táwọn máa ń dá sí <laughs> kọ́lọ́nkọ́ sàánú wa ṣùgbọ́n ànábì sallallahu alaihi wa sallam kò ní sí ìwù bẹ́ẹ̀ ojú ogun là ànábì òsì ṣe ẹni tó bá ti mú fàáyàtò ọ̀nà kọ́rajà sáàmù a ẹni tí ìpín tiẹ̀ bá ti jáde kọ́rajà bí a máa wò òun náà ni ànábì yóò mú jáde lọ sí ní àjò yẹn bákan náà wàkàna yaqsim li kulli imra'atin minhunna yawmaha wa laylataha báyìí náà ni ànábì tuntun máa ń pín àwọn ọjọ́ rẹ̀ àtòru rẹ̀ láàrin àwọn ìyàwó ẹ̀ ànábì àpín ọjọ́ láàrin àwọn ìyàwó ẹ̀ òǹkàlùkù wọn ti ní ọjọ́ tá ànábì máa ń sun ọ̀dọ̀ wọn léyìí tó túmọ̀ sí wípé bẹ́ẹ̀ bá ní ìyàwó méjì ìyàwó mẹ́ta ìyàwó mẹ́rin Islam ti sọ ó ti pín ọjọ́ wọn fún òǹkàlùkù láti lè máa sùn dọ̀ wọn kì í ṣe pé yẹn wà lọ́ọ́ lè wọ́ọ̀tì kan ṣoṣo yẹn wà lọ́ọ́ lè kò yẹn wà pàkàtì rárá àìsí bẹ́ẹ̀ ní Islam nígbà yẹn kó wọn bá ti lágbára àti ti bẹ́ẹ̀ pẹ̀lú àpáàtì wọn tó bá kọ́ fẹ́ ya méjì ọmọ rẹ̀ pé ó ti ní ọjọ́ tó máa sùn dọ́ olúkúlùkù wọn lọ́tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí Islam ṣe pín gẹ̀rọ ẹ̀nà sáwùdẹ́ta bẹ́ńtà sàmùhà yàtọ̀ sí a sí yàwó sáwùdá àwọn tí wọn wá àbàt yàwó mà wà látà àwọn abẹ́rẹ́ àwọn máa máa fi inú fẹ́ dọ̀ wípé ọjọ́ tẹ́yà ànẹ́bà fẹ́ sùn àwọn kọ́ lọ sùn àyíṣà náà yàwó ànẹ́bì yàwó àyíṣà náà lọ́wọ́ jọmọ kékeré ànẹ́bì sì fẹ́ràn rẹ̀ pọ̀ ànẹ́bì fẹ́ràn yàwó àyíṣà púpọ̀ gan ìfẹ́ yẹn àmọ̀ pé ìfẹ́ nìfẹ́ ṣùgbọ́n àwọn kankan tó tún so máa jù ní wípé fẹ́ràn àbá àbákìrì púpọ̀ àbákìrì ó sì bí ìfẹ́ yẹn wá transfer látọ̀dọ̀ tiẹ̀ náà dọ́dọ̀ ọmọ gbogbo ẹ̀ tún wá jọ papọ̀ pẹ̀lú àwọn ẹ̀bùn tọ́nà tó fún ìyàwó Aisha náà láti lè hu àwọn ìwà tí máa mú kọ́kọ́ fẹ́ràn ẹ̀ nì. bákan náà nínú àwọn ẹ̀bùn tọ́nà fún ìyàwó Aisha tọ́nà tó fún ìyàwó Aisha onífọ́ ọ̀pọ̀lọpọ̀ gbàtà ànábì bá sùn dọ̀ ìyàwó Aisha báyìí dígítà ànábì bá jíjọ́ kejì báyìí kí wọ́n kó ẹ̀bùn wá fún ànábì kí wọ́n wá bọ́ ànábì nìkan. sẹ́wọ̀n pé eléyìí náà ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ náà mi lè máa kíyèsí pé níjọba ti sùn tó eléyìí nígbà tí láàárọ̀ báyìí fowó ńláńlá ni màá fọwọ́ bà gbogbo àwọn nǹkan wọ̀nyí eléyìí náà yóò rí ilé lóòótọ́ ọlọ́run ló ti kádàrá nǹkan ṣùgbọ́n nǹkan yìí náà nǹkan tí wọ́n ti máa ṣẹlẹ̀ ń gbogbo gbà wọ́n tún dáhùn yòókù nǹkan báyìí sábà wà àmọ́ tí wọ́n bá tuntun dọ́ tiẹ̀ ibà jí láàárọ̀ báyìí bí ẹ̀bùn ẹ̀bùn oríṣiríṣi ni máa wọlé abẹ́rẹ́ta ànábì kíyè sáwọn nǹkan yẹn náà dáadáa ipá ọlọ́run fi nǹkan kan pamọ́ sí ara arábìnrin yìí eléyìí náà sì máa ń sábà ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ bá fẹ́ yàwó ni ọba fẹ́ yàwó báyìí níjọ́ ọba wọlé tí àwọn àjáde báyìí ó rí pé jọ́ kejì báyìí orí ńlá kan jáde fi o eléyìí náà sábà máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà tí yẹn bá kíyèsí gbogbo àwọn nǹkan wọ̀nyí wá ní ìyàwó sáwọ́dá òun wá ṣe eléyìí lóhùn fún ìyàwó Aisha ní ọjọ́ oorun tòun tẹ̀tẹ́gì ìdáàlẹ́ka rídọ̀ ó ń sojú kòkòrò pé káànábì olè fẹ́ràn òun náà ni o tóun bá ti ṣe tóun tọ́fẹ́ ìgbà tóun bá ti fẹ́ràn ẹni káànábì fẹ́ tó láti ànábì fẹ́ràn òun náà ọwọ́ ayọ̀ ń dákun tó ti bá ti fún ìyàwó Aisha tí má ti fún ní ọjọ́ yìí èmi náà ó lè ṣe kíni o màá lè rí ìyọnu wọn ànábì náà inú ànábì náà ó lè mọ̀ lóṣù mi. nínú àdìsí yìí nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀ òun ni nǹkan ká bá dààmú mẹ́ni lọ́wọ́ táàmù yìí tá a fẹ́ ṣe a máa lóru mẹ́tọ́ọ̀dù yìí láti lè fi yanjú ẹ̀ àwa náà nǹkan ẹyọ náà ni kò ṣeé pín nǹkan ẹyọ kan yóò ṣeé pín ẹnìkan náà láti fẹ́ fún a sì fẹ́ kó tíjà kọ́mọ́tì wípé a lágbájá lẹ fẹ́ràn ẹ fẹ́ràn mi ẹ kọ orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ fẹ́ fún kankalẹ̀ ẹ wá mú nǹkan yẹn ọ̀kan yẹn náà bó ṣe pépà kan ẹ kalẹ̀ pé ẹni ọba ti mú yes òun náà ló ẹ kọ no táwọn yòókù ẹ sì jẹ́ sojú gbogbo wọn náà pẹ̀tọ̀ ẹ̀yà ẹni ọba ti mú yẹ òun náà ló ní eléyìí láwọn faramọ́ ẹni ọba ti wá mú yẹ òun náà ti mọ̀ pẹ̀tọ̀ ọlọ́run kádàrá pé ìpín òun nìkan yẹn ni kọ́ ọmọ ọmọ lọ káwọn yòókù náà gbọ́ sí kíni o kọ́ gba kádàrá bọ́lọ̀ ju kádàrá bọ́bá ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láàrin àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam kò sẹ́ni tí ọba pàjánu bọ́lọ̀ ju kádàrá nìyẹn bọ́lá ń ti kára ìkẹyìn wá lè máa ṣẹlẹ̀ ńgbà míì ó lè pé eléyìí lágbájá náà ló mú oúnjẹ òní eléyìí òun náà ló tó mú lónìí eléyìí òun náà ló tó mú rẹ̀ pé wàhálà ló tó tẹ̀lé báwọn eléyìí náà tó wá ní àwọn ọ̀nà tí a máa ń gbà fi ṣe pẹ̀tọ̀ ìwọ́ ti mú níjẹ̀ níjẹ̀ òní o kò ní ìdí tí wọ́n wulẹ̀ wá náà ta fẹ́ ṣe fún lónìí àwọn àti wọn àti ìníjẹ̀ òní àwọn àlẹ̀ tó náà kàn lé ni á tó pẹ́ láàrin tiwọn náà wọ́n máa ń ṣe eléyìí náà láti pẹ̀tọ̀ tábà tó pin tábà tó bá tó kárí yóò tó kan àtúndà gbogbo papọ̀ yóò tó padà máa kàn wọ́n náà láti lè tún ṣe kíni o láti lè tún mọ́kọ́ mọ́tò bí wàhálà lọ́wọ́ àwọn ọ̀nà wọ̀nyí nínú àwọn ọ̀nà tí Islam fi yanjú kí wàhálà ọmọ ṣẹlẹ̀ torí kó ń gbà tó bá gẹ́sí wípé ọkọ̀ wo sùn kútọ̀ àwọn ẹ̀yìn ẹ̀yìn ìyá gbogbo ẹ̀yìn arúgbó wọ̀nyí ọmọ kékeré yìí ni ọ wọ́n kó wàhálà sí ẹ sí ilé mi àti sí lọrùn àbí bákan náà láàrin ọmọ àwọn ọmọ ẹni tọ́lọ̀ ń bóyàn tọ́wọ́ á sẹ́sẹ́ pé ọ̀kan lọ́mọ fún ní nǹkan jù gbogbo gbà náà sáré pé náà ni àbí ẹ sáré pé náà ni mo múlé báyìí kó bá pé ni gbogbo yín ṣùgbọ́n ẹ náà ni ẹ jẹ́ kó lọ padà rí wípé òun Yusuf náà àti bàbá bẹ́ẹ̀ bá fẹ́ràn ọmọ kan wọ́n fi hàn láàrin àwọn yòókù o ìfẹ́ ò lè jẹ́ déédéé nọ́mà nìyẹn kò sọ́kọ́ tẹ́yẹ fẹ́ da sí láàrin àwọn ọmọ ẹni yóò lẹ́ni tẹ́yẹ fẹ́ràn jù náà bẹ́ẹ̀ ni àwọn tọ́kọ yóò ní ìtẹ́yẹ fẹ́ràn jù ó lè jẹ́ wà ní òbí ó lè jẹ́ nǹkan kan ṣùgbọ́n tó bá ti lọ lè fi hàn àwọn yòókù ọ̀gá wọ́n parapọ̀ wọ́n sì máa kórìíra rẹ̀ wọ́n sì máa lérò kí aburú ọ̀sẹ̀lẹ̀ sí ìyẹn náà ló àwọn náà gbèsè bóti wá bó ṣe rìn wọ́n gbé wọn láwọn ọlọ́yún sínú kànga wọ́n padà sí kíni o ẹ̀ràn tí àwọn tó rà àwọn tó àwọn tó gbé jáde nínú kànga àwọn lọ́ọ́ tà àwọn lọ́ọ́ tà síbi ilé ọba kóhùn gan ó tó padà wá di kíni o kó tó wá di onípò ńlá lọ́jọ́ iwájú torí ìdí eléyìí àwọn ẹ̀kọ́ ni nínú Islam Islam kọ́ wa abẹ́rẹ́ ọ̀bàtà aláǹdọ̀ àánú ẹ̀ ilé ìtàkùn rí kọ́ láàárọ̀ yìí náà ọ̀nà kó ló ń sábì rọmọdọ́nù tá a bá dé tá a bá dé ọlọ́run àbíọ́ àwa náà ní jẹ́ ká parí ikú pẹ̀lú rọrùn gbogbo tá a tún wá gbà ikú náà pẹ̀lú rọrùn ọlọ́run dàkún wọn ti jẹ wáyà o bẹ́ẹ̀rẹ̀ àwọn ti yẹ arahamu rahman wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam salamu alaykum wa rahmatulahi wa barakatuh.